A kú dédé ìwòyí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá káàkiri àgbáláyé. A tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì tí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ mowó náà ni ìkànnì àwárí ọmọ Yorùbá tí ẹ ti máa ń wo oríṣiríṣi àwọn ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa. Fọ́nrán èyí tó tún wà lójú móhùnmáwòrán yín tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí, èèyàn ni ibi tí Ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹ̀lú Àkọ́kọ́ Olúwo of Ìwó, ibi tí wọ́n ti ń yànnàná ọ̀rọ̀ kan pẹ̀lú àwọn èèyàn láti sọ ìtàn báwo ni Odùduwà ṣe tẹ̀dó, ibo ni Odùduwà kọ́kọ́ tẹ̀dó sí. Kábíyèsí sọ̀rọ̀ wọn fakọ̀ mọ́ òkun-yọ̀. Wọ́n ní nígbà tí Odùduwà tí ó kọ́kọ́ tẹ̀dó, ìlú Ìwó tí a mọ̀ sí Ìwó-Olódò-ọba, ibẹ̀ ni bàbá wa Odùduwà, ìyẹn baba ńlá wa, baba ńlá Yorùbá ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ tẹ̀dó wípé ohun tó wá fa sábàbí bí ọ̀rọ̀ Ilé Ifẹ̀ ṣe jẹ́ ni ìgbà tí ẹ̀kún omi tó ṣẹlẹ̀ ní ìlú Ìwó ìyẹn ló fa sábàbí tí ìyẹn ló fa sábàbí tí baba ńlá wa Odùduwà tí wọ́n fi gbéra pa ó di ìlú Ilé Ifẹ̀ tí wọ́n fi tẹ̀dó síbẹ̀ tí Yorùbá fi máa ń sọ wípé Ilé Ifẹ̀ ibi ojúmọ́ ti ń mọ́ babawa wa olùwòo tún sọ̀rọ̀ wípé tí a bá ní ká wò ó ìyá ńlá àwọn ìyẹn ìyá gbàgùdá olùwòo ó tún láǹfààní àti jọba ní Ilé-Ifẹ̀ gẹ́gẹ́ bí ọbabìnrin ní Ilé-Ifẹ̀ tó jẹ́ ìyá ńlá àwọn wípé ìdí nìyí tó fi jẹ́ wípé Ilé-Ifẹ̀ ni àwọn tún ti padà wá sí ìlú Ìwó nígbà tí ẹ̀kún omi tó lọlẹ̀ pátápátá ìpè tí a bá dé ní ká wò ó nínú Bíbélì náà nígbà tí Ọlọ́run pe Noah láti kan ọkọ̀ ìpè fún ẹ̀kún omi tó fẹ́ ṣẹlẹ̀ ní ìpayérẹ́ àkọ́kọ́ nínú Bíbélì a ó rí i pé ẹyẹ yìí náà ni Noah rán níṣẹ́ láti lọ wo tí omi ti fà kúrò lórí ilẹ̀ ìyẹn ni pé gbogbo ibi tí ẹyẹ ìwò tó bá ti ń yé tó ń sàba tó ń sọ̀rọ̀ ibẹ̀ gangan là ń pè ní Ìwó nítorí pé ẹyẹ odídẹrẹ́ yìí nìkan ló ń sọ̀rọ̀ nínú àwọn ẹyẹ pátápátá tí a bá ń tún ní ká wò nínú bíbélì yìí kan náà ẹyẹ Ìwó yìí náà ló tún jẹ́ ẹyẹ pàtàkì tó tún gbóúnjẹ fún ọ̀kan pàtàkì nínú àwọn wòlíì Ọlọ́run ìgbà náà tí ń ṣe wòlíì Èlíjà tí ó ń fóúnjẹ bọ nínú ihò tó farapamọ́ sí nígbà yẹn wípé ẹyẹ ìwò yìí ṣe pàtàkì púpọ̀ ló sì fi jẹ́ wípé òun ló tẹ ìlú Ìwó dó wípé àwọn nágbára àwọn sì ní oore ọ̀fẹ́ láti lè tún jọba ní Ilé-Ifẹ̀ náà nítorí pé ọ̀kan ṣoṣo ni nítorí pé ọmọ Odùduwà kan náà ló ní Ilé-Ifẹ̀ àti Ìwó ẹ wá jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ bí ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tèlú Àkọ́kọ́ bí wọ́n ṣe yànnàná ọ̀rọ̀ náà látẹnu wọn. Ẹ máa bá wa ká lọ. Ẹ mà tàlú yìí o, ẹ tí mà tàlú yìí. Bá a bá sọ fún yín dáadáa, lẹ́yìn náà pé ìlú tẹ́ ẹ wà yìí, orírun Yorùbá la wà yìí. Ṣé ẹ gbọ́n tí mo sọ? Orírun Yorùbá lọ wà yìí, á ti lọ́ọ̀fẹ̀ yìí o nígbà sì débẹ̀ a tún dọ̀bá ń bẹ̀ a tún da adé mọ́ wọn lọ àjọba ń bẹ̀ ìwó lórí irun wò béèyàn ẹ̀ bá já kọ òun lọ́kàn kò lè bá dùn ẹ̀yin ẹ lọ wo íńtánẹ́ẹ̀tì ojoojúmọ́ ni a gbọ́dọ̀ sọ̀rọ̀ wò omi ẹ̀kún omi ló lé akóńbì láyé àtijọ́ a sì lọ mọ̀ngbà tó débi alọ náà àtúnda àtúnjọba ń bẹ̀ ngbà àtúnjọba ngbà ngbà àwọn baba ńlá mi jọba ń bẹ̀ wọ́n tó etí ọ̀sẹ̀lẹ̀ igi obìnrin ọmọ ìyá àti ó tó jọba obìnrin abẹ́ẹ̀ ti ń jẹ́. Thank you. wọ́n sọ fún yín bí tó dùdú àti wá so ìgbà ọ́pùtò dúdú sọmọ ẹ̀fẹ̀ orísun òdùdú àìwò ni ìkún omi ló lé àwákò bí ìyá àti ìyá wa ló sì sọ̀rọ̀ ìyá wa lúwo gbàgídà òun ló sọ pé ibi a ti wá gangan ibi orísun Yorùbá ìlú òótọ́ òótọ́ fún gbogbo ọmọ Yorùbá ibẹ̀ ìtẹ́ni dábẹ́ mọ̀ ibi odídẹrẹ́ bá ti ń sọ̀rọ̀ títí ti ń ṣàbá odídẹrẹ́ nìkan ní ń sọ̀rọ̀ yàtọ̀ sí èèyàn. àṣà ti wá pọ̀ ju àwọn ará bíi ẹ̀rí pàṣẹ àwọn ọ̀dọ́ tiwọn ìlú wa àbílù kan náà là ń nù òlù táwọn ọmọ ìlú ó yàtọ̀ sílù Ifẹ̀ gángan làwa ń lù bí dùndún pé ìlú bẹ́ẹ̀ àtàmọ́lẹ̀ làwọn ń lù àtàgógó àwọn ikọ̀ àbàjá àtàbùtàṣe. ẹ bá àwọn ọba àtijọ́ tí wọ́n bá ti kọ kẹ́kẹ́ àbùtàṣe àbàjá bàmú gbọ̀ngbọ́n àwọn súnmọ́ àwọn obìnrin torí ẹ̀ ló jẹ́ kí ìyá wa ní ọmọ ọ̀yá ibi a ti wá gangan lọ máa tẹ̀bẹ̀ dó ìkún omi ló lé a tẹ bá sì wo ibi lóòótọ́ ẹni tí ọba fẹ́ mà ń gbé ìkún omi kọ́ wo ibo ni water works wà àárín ìlú lọ́wọ́ àlùyìí pààyàn. Yanyan, Yemaja, Adẹ́kẹ́, Odò Ọba, Ọ̀ṣun. Sẹ́ẹ̀lì bèbí Kìtìmọ́, sẹ́ẹ̀lì bèbí láyé àtijọ́ tí wọn ò tí ì ṣe ọ̀nà fún omi láti kọjá. Omi ló gbé àwọn bàbá wa kú òbí tí a sì fi wá ẹ sì rí gbogbo èèyàn bí ó dàbí Èkó láyé àtijọ́ ni. ìlú wá ògèrè ògùn dọba ń bẹ ògùn ọmọ èkìtì ni. ọba olùfọ aláyé mọ ẹ ọba ẹfọ aláyé ni tó kẹ́ni bá mọ àwọn àjòjì nítorí bẹ́ẹ̀ jẹ́ àwọn ìlú òkè táwa wá yìí. a débẹ̀ agbára àwòpọ̀ púpọ̀ jọjọ aṣẹ́ ńlá mẹ́wòó. wọ́n bá wù ọ́ kó o máa ṣàdúrà fọmọ rẹ láàárọ̀ ẹ̀yin ìyá wa bá wù yín kẹ́ ẹ máa ṣàdúrà pé ọmọ mi ó jù mí lọ́wọ́ ẹ̀yin bàbá ẹ̀yin náà máa ṣàdúrà ọmọ mi ó jù mí lọ́wọ́ bẹ́ẹ̀ mi náà ṣe ń ṣàdúrà fún yín pé jù mí lọ́wọ́ yín lè rí yín mú yẹn dà tọ́ ọ bá sóògùn táwọn òye ọ̀jẹ̀ máa ìka ọ̀ka o tó o bá sì ṣoògùn tí ọ̀rọ̀ tó da náà tó o bá ṣoògùn dáadáa ń wò ó yọ̀ọ́ jẹ́ ilẹ̀ àṣẹ nílẹ̀ tó wù yìí ilẹ̀ àṣẹ ilẹ̀ òótọ́ ayé lè kọ òwò ti bá ṣùgbọ́n ní ìsìn àṣẹ òwò ti dìde àwọn èèyàn tí mọ ẹni tí ọba ti sọ̀rọ̀ òwò ń dọ̀ka tó ọba ti sọ̀rọ̀ òwò ò sọ̀rọ̀ owó nù bọ́ọ̀bà sì gbógun tì wọ́n wo kí ni yóò wọ ọ lálẹ́.